historically tamar náà fẹ́ ọ̀nà mi ẹgbẹ́ kọ́nà ọmọ náà òbéèrè ikú ìyá ẹ̀ ẹ̀ nìyẹn mi ọdún bí ìṣàlọ̀ ní ẹ̀rùjọ́ lẹ́nu tá hẹ́lá rọ̀ṣẹ́ nínú àgbẹ̀jọ́ nǹkan náà mọ́nà yẹ́yà ní ìwé ní ibùn kàfẹ́ ìwé náà àlùbìdáyà wọ̀n ní hàyà the beginning and the end. na bẹ́ẹ̀ ká àánú ibi hawarij ọ̀nà lóyún sai na ali da nan Ika ana rete, ko na yi irin ihe mawar da duk ko na biyan, but we are discussing irin kawari, ọ̀fẹ́ mutumin da hau But I don't know the day. I don't know the day àbí ẹ̀rọ ní pẹ̀sí kọ̀ǹtírọ̀lù àyà pẹ́ẹ́rẹ́dẹ́ àbí ìfú ẹ̀rọ ní mọ̀nà ní pé náà fọwọ́n nǹkan ìyá ní ẹ̀ àwọn pẹ́ẹ́bẹ̀ mọ̀ nìfẹ́ àbẹ̀bẹ̀ òkú ní náà ẹ̀sìn amáwọ̀ amáwọ̀ àmì lẹ́nu nǹkan tó ọ ní ìfẹ́ ẹ̀rọ àwọn àdìgbẹ́ náà àmọ́ ní sọ́ọ́rọ́ dáàkà To these are the Khawarij. I want to be strictly Muslim, speak to the it's a shakhsiyat of Khawarij. The characters of Khawarij will inqitaf min al-mudammira. I think they are destructive of something. Uh, the next thing is uh, Ani Abu Bakr التركيسي حفظه الله أن يتكلموا of the Khawarij has a zaman, the Khawarij of our time. So what's the Makan? Even our Khawarij Khawarij now. What Khawarij now Khawarij now? We'll be thinking about you. And when it happens, you know what I mean? You know what I mean? You know hmm. what I mean? Àwọn Khawarij ń tún bí ọmọ nínú Habib Ogungan. Ilé ìtọ́wọ́ ìlú ọ̀rẹ́ mi jẹ́ pé wọ́n bí àfẹ́lágbà rẹ̀ tó gbà yìí wani an yi tuhu sallasala ko zai haka har ma da zaman har zaman yi mai nan haka yawafuna da sifatin wa hilalin haka they ah, are recognized with some characters and principles. How are they? And you think it's never like now wàhánà yàwó kàwárì bẹ́ẹ̀ tó ti ń dábẹ́ ahọ́n náà. ọkàn mímà ilé ìdúró mi anáwó lè kàfèrè màbẹ̀lẹ́kọ́tà ọ̀hún náà wà káàdì yàrá bá tún ṣe. ẹni tó ní àwọn náà ọ̀dọ́ tó yẹ kí eré náà wà á ti yẹ nínú àmọ́ nígbà kọ́ ọ̀rọ̀ ẹ̀rọ náà káàdì kọ́ ọ̀rọ̀ amma wa za mu da ita ne amma in man qawaid tafsir ka aga mara ta fi da ni ko ka fi ne ni ka bi yayi amma hayari ne daga ne ki ko zamanin kafir ya bi zan da ka da ma kuma da mutum kuma yau da ko ta mutum ya ma والشبهات أحياناً شبهة أنا من تنزل شبهة أولي أسيدي أولي أسيدي wọ́n kan ọ́n kan kílẹ̀ pẹ̀lú ẹgbẹ́ ìlú ẹgbẹ́ ìlú àti ìlú kan táwọn ọmọ mi bá ọ̀rẹ́ rẹ̀ ẹ̀rọ fún ẹ̀ka náà táwọn ọmọ kápẹ̀rẹ̀ máa mọ̀ ọ̀rẹ́ rẹ̀ àwọn ìwé nígbà mọ̀rẹ́ láìpẹ́ ìrètí rẹ̀ mọ̀mọ́ àwọn èmi àwọn àkùnjù lágbà àdúgbò àìsí àwọn ọmọ ìlú ọmọ ilé ìdòdò ilé ọmọ ọlọ ìlú ọdún kọ ọmọ ọdún kọ láti bẹẹ ní ìdílé káàbọ. Ẹ̀jẹ̀ ìmọ̀ràn lọ́tọ́ọ̀kọ̀ ìlànà yẹ̀kùn àtẹ́wọ́ náà dọ̀ka ẹ̀mọ́ mẹ́rin ní sáfẹ́ǹtì ẹ̀mọ́ yìí lè ẹ̀ kọ́ láti bẹẹ ẹ̀rọ náà nìyẹn ọ̀dọ́ ọmọ káàbọ. Báyìí yẹ̀bẹ̀ ìmọ̀ràn لا تكون في عالم الوجود والواقع أرأي ذلك الكافر أنا لا تبع أرأي في من يقول من عنه أنا أتا إنما أنا أتجا ما كانت من دورهم بس يهدهم ليهدر التفسير في هد فلان أنا أتا أرأي كافر جدا كلمة من الكافر إني رجلا أنت الجانب أتا أن يقال له قيل عن فلان ìjẹ́ ẹ̀rọ ka akọ̀fẹ́ mọ́nà ọ̀ma nì mú ẹ̀ ní ebè ìgbésù ẹ̀ ẹ̀ ní nǹka ọ̀ma nì ọ̀ma nì ọ̀ndé àfọ̀jọ̀kọ̀ náà akọ̀ ọ̀ma nì bí ahọ́ ìjọka ahọ́. wọ́n mú ìhà akọ̀wé náà ọ̀ma nì àmọ́ wọn náà àrùjọ́nà mọ́jà ìkọ́ lọ́tẹ̀lẹ̀ àlàtọ̀rọ̀ akọ̀wé náà ẹ̀mẹ́rẹ̀ ẹ̀mẹ́kọ̀ọ́ bẹ̀rẹ̀ àbúrò náà ní ìkàdù فاك ضمنه أو ضمنه ولا يفوت عنه ولا مدى اعتباره حسنات النار أيوم أيضا العقام يا بيكم سيدان ولا مدى اعتبار المقاصد عند ورود المتشابهات النار يتعقم سيد المقاصد أقل لك تلميلي أغادة أغادة من دورة المتشابهات إذا أعلم نفسنا كلنا هذا النار ولا مدى رب المنام النائم في الاعلام كما يقول ذلك الشيخ الإسلام ابن تيمية عليه رحمة الله النار تطلع وتنام في ضوء أنزع يا رب الملام أما أمة الأعلام أبي أمة فأعدية أم السنة أنا أطاعي يا يري أهل السنة أنا أنا أطاعي أهل السنة فعندي أنا أهل جلد أمم عندي أهل جلد ṣé islam kan tá ẹ̀rọ ìrìnà náà bí ṣé ń lókè èyí ọba bí bí ọmọ sí bẹ́ẹ̀ rẹ̀ ní one to one bí ọba ká rẹ̀ ọkọ̀ nínú ọ̀tá máa nù ó jẹ́ ìdè ọ̀hún tọ́jọ́ máa nìkan káàbọ̀. wọ́n ní ìlú akọ̀wé ìnáwó àmọ́ ní láwọn àgbèrè náà ti jẹ́mà ẹ̀mọ́lẹ́bí yọ̀dà benefit of doubt ẹ̀mọ́lẹ́bí yọ̀dà ká àwọn ó sì jẹ̀wà. قالوا ما هو إلى من وعين إذا من جهل ولا بالدارين أن يلسى أدلين بلاي بلاي أي أكيد ما هو ما داري لما كاير أنا مكو دي الدين بأكل أي ما تمام أنا أنا كتاير أنا كتاير بجانب أنا ملك أنا بكا بنا مكاير بجانب yadda laha ɗauka idin owó ìbòmí ọ̀rọ̀ ya tẹ́lẹ̀ bí ọwọ́ mi àwọn ìbòmí kan burú kù gbogbo àwọn ìtàkì wọn dọ̀ka áá ó ní ilé dọ́kọ̀ nínú mi lọ ẹ wo ìkọ́tẹ̀ mi nù ọ̀rọ̀ ìkọ́tẹ̀ náà ìkọ́ ẹ jẹ́ ìmọ̀ ọ̀nà tààyè ẹ tẹ̀ wá أولا مرد دولة تعويل ومن هو أهل مؤولة أجاهو عدي يوم تعيد ما يؤولون أهل المؤول مرد دولة بتستعفل أم كل جوة تعيسى دي أمر الله أما أولا أمر يوم كون bí a bẹ tẹ̀lé orí kan máa ń yọ wájú bí àmì ẹgbẹ́ nínú kàkà àwọn ènìyàn náà gbígbé à. Ègbàgbọ́ ọ̀pọ̀ iná nínú àkàrà ẹ̀mí ìtọ́nà ọmọ ọmọ ọmọ mọ́lù ọmọ ká kọ̀dúnú pẹ̀lú ọkọ̀ ti ká ìdílé rẹ̀. Tọ́ka ọkọ̀dúnú pẹ̀lú. Wọ́n náà bí Abidjan yáyé nkú ìjọba ààbò. Ẹ̀mọ́ lọ́ọ́ bí ìjọba ẹ̀kú ẹni witness náà kọ yóò ní kọ́tọ́ ìdókòwò lèmi tó náà ti lóní kúrò àmì ẹni ìdí wọn náà ká ọdún kúrò ọmọdé àwọn ọ̀rọ̀ ẹni ìdí wọn lọ́dún fẹ́ẹ́ fún káàbọ̀ ẹ yà ń kà á kà lórí witness tó mọ́ ẹ̀. yẹmi ní ọtọdẹ mi ẹgbẹ wọn ọjà kọlùkù wọn lọ pẹlẹ nsọ yẹlẹ àndùn ẹni ní very little. على الانصاف ان يعبد يكون النبي justice أمين justice هذا وهذا ما هو كل ما هتم أنا لا من مني ده يدير أو تعانى بيعرف كافي أنا ده في الدنيا ما أه قال لأدنى خلاف يكفرون أكمل لأدنى خلاف إن ذلك أرام من أنك تتجي يكفرون بغتفيرا ويجرمون بغتفيرا كرم ناي ويمجرم ويخلدون في النار لا تنكوا يديا ملايان أمري آياتي ومن نجمته ومنها أيه الدرامي الجهل بالدين أرمان مكامن da aiki na da tafiya na mutan teki ana na wata kura ne yau musu yaran ana na wata kura na bin mulki anan ana na wata kura na rafatin ai kuma aka ajjana bidin armana kama mu armana kama ne amma ya kama فانطلقون الى ايات قيلت في ائمه الكفر والاجرام فيحملونها على المؤمنين الواهبين يطلقون ده عجنا له آه أنا فتا آه أنا من أمريكا إن أئمة الكفر أبي بكافر من كفرانا نمري أبي جهل من أنا ده يتبع في مقالة فرسة إقوى من يبير أنا أتعرف كل من كنا إقوى أجران ما تهي أجران ومن يبعون ينتهوا ومن ذلك كذلك أسلام رأجب الجبل أنهم ينتلقون إلى كتب أهل العلم فأذكرون النقل منها أطلبنا ما أمكن أمرنا لأهل العلم فهذا بس من كان إنما القوم كان بأعوار غابا بان ويقولون النقل منها ده هو هذا كوت من أما إذا ذكر ده من يدعمانين فيضعونها في غير موضوعها المراد ده أنا ده أطلع يعني كذلك أول من أطلع من ده رمض فيظن المدللون من الشباب أنهم بذلك علماء أنا لما أقول أظن بأول تبتين ẹ̀rọ àmọ̀gọ́rùn-ún ẹ̀rọ ìdíjú yà ní ọ̀gọ́rẹ́ alùbẹ̀lùmí bẹ̀rẹ̀ bí ya gbẹ̀ngẹ́ ní bẹ́ẹ̀ ní kóòrè inú ìpínlẹ̀ sọ̀dáàd inú ìpínlẹ̀ bí àmọ́ ha nígbẹ́ náà wọ̀ lọ. bẹ̀ẹ̀ni kóòrè ti mú ẹtì bí ìgbèmí ẹ̀ka ẹtì bí nìkó ìgbà gbogbo ẹni kóòrè ti fẹ́ mọ̀ ilẹ̀ náà káwọn mọ̀ nìyàrá náà. لأنهم استدلوا إلى العلماء في تنطعهم وإنكارهم الجائرة اللاهرية àgbẹ̀fẹ́ náà lọ́sẹ̀ múra sí ìjọba ẹ̀rọ sí pẹ̀lú ìwọ lóde ọ̀là náà àrùn dandan nìyí ẹni ìjọba ìlú pẹ̀lú náà àtọ̀kàrẹ́ ní àná àná ẹ̀ka ọ̀kàrẹ́ ayẹ́kàtẹ́ wọn ayé bíi tẹ̀ ìrántẹ́ náà yẹn bá wọn. òṣìṣẹ́ ìròyìn ìgbìmọ̀ ìmọ̀tá bá gbẹ̀dẹ̀ kù ọ̀kan lórí sẹ́yìn yìí oúnjẹ náà ìkọ̀tẹ̀ ní àtàkùn ọ̀nìyẹn wàá كما الثاني شركون يجب القارئ الواعي هذا ما سأريد أفره بس دورته أريد أن هذه النصوص أعطيك كتب من المراقب التي استدل بها التي يريد الجنون من أقوال أهل العلم ما هي أعلام التوبة وأعطانا القائم قائم كان متكافئ عليهم أعدل بهم وأعطل بهم وليست لهم بأجل مثلا وأجل بالتوقعهم من تكوى دعوة أما أنا دعوة بالدليل أنا دعوة كفر أتا أو على الأقل أتا بالفتاة إن بالليل ليس أدنى بالله تعالى ما ذنب إليه ليس كوى أنا قاعدة ترى أعقل أعقل نظر الثاني ndé ha ti melbourne ana ọka ọrẹ ọfọdọm yẹmu ha ọrẹ melbourne ni alhukbu adafin ala musulmi almuwafidin ọka yẹmu ha ọmọbìnrin kọwárì bìnú alhukbu ahọ́nukọ adafin ana ọkọ ọmọ ìfúlẹ̀ bìnú náà. على المسلمين الموحدين ايه سلوك ما اني اكهري هنا اكهري هنا بدأ عمنا ẹ̀mọ́ ní kò gbé ìjà àtọ́ ọmọ tó fàbẹ̀ mi. wọ́n ti máa ta ọta ẹ̀rọ ní ìmọ̀ wọ́n ti wọ́n ìjà pọ́lìtì. àwọn arákùnrin ní ìlú ní ìlú ìlú ìpínlẹ̀ náà fẹ́ ìjà ẹ̀mọ́ ọ̀dọ́dọ̀ àmọ̀ náà ẹ̀mí àwọn ní kò gbé ìjà. ẹ̀ nǹkan tí ẹbí wọn máa rẹ́wà sára mi ẹ̀yìn ọ̀bọ̀n náà kọ̀ọ̀tù ni wọn dání ní ọba rẹ̀. ọ̀sán táàtà ìmọ̀ràn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ gan àwọn kọ́lẹ̀ mi ní sílẹ̀ lọ́wọ́ tó mẹ́rin rẹ̀ táàtà ìmọ̀ràn bẹ́ẹ̀ táàtì rẹ̀ ń pín. bẹ́ẹ̀ ẹlẹ́yìn kan ẹ̀sẹ̀ ló ti dẹ́nà mi inú ìbùkọ́ ìyá àkúdàtìlẹ̀wọ̀lá yẹ̀lbàrà kọ́mọ̀ yẹ̀rẹ̀ mi. kí sanin kawai da hannu kawai wala a bi ta bin zai kai mafi da yara kwan kun hana hannu jan na bara alwala don ba kwanan yaki da mata mai ya fi lama hannu an yana ko ta yi da zai fi tsayuwa gudu an yi kwanan mutum na kanu kunu na ba da ya nuna abu da fi hafi da illah ake ɗaya kalwala albara yanzu kamar yanzu ne za mu ce mu أما أما كلا والله أتى وليقول عنه أغير تعمل إيه مثال أغير من عقيدة البراء والبراء عقيدة لها كذا أي زي البراء والبراء أنا من ولا البراء من الكافرين والبراء من المسلمين والبراء من أعداء براء وليس الولاء والبراء أسوأ كده في ولاء والبراء يعني وعن تواقع البراء والبراء يعني لكان التعبير بحق أسود وأدق وقع كنت تلقى أنا لم يهدين الجنة ده إنه إنه يغيرني أنا عندي المفترات عندي أنا دوري ومما أراه هي غير منه أنهم ينبهون عن أنفسهم قمة التفكير بالذنوب أهلا إبراهيم كان دعا عبد منهم دعا جميع متعين أنا نتكلم هذا عجل كلامي دعا كأكيدات التهمة أكيدات الناس يمكن أن تكون أنا من كما لينقوا عن أنفسهم مسمى البلوء على الخوارج إلا في الدعا كلامهم ẹni náà ni ọkọ̀ ẹ̀ amùgbélé ẹ̀ amùmọ́nìhù àti ẹni náà ọkọ̀ ní ọ̀kọ̀wárẹ̀ wọ́n tẹ̀sí rẹ̀ wọ́n tẹ̀sí rẹ̀ yóò rí bẹ́ẹ̀ ẹ̀gbẹ́ ìjọba ìdíyẹ ọ̀kọ̀wárẹ̀ tẹ̀sí rẹ̀ wọn náà tẹ̀sí rẹ̀ gbélé ìtẹ́ ọ̀ndà rẹ̀ tẹ̀sí rẹ̀ yánà bí kọ́ ìtẹ́ ọ̀kọ̀wárẹ̀ bẹ́ẹ̀ ni kọ́lù títà àti ẹ̀mí náà tẹ̀sí ọ̀kọ̀wárẹ̀ bẹ́ẹ̀ tẹ̀sí rẹ̀ rí bẹ́ẹ̀ ni ọkọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ni ọkọ̀ tẹ̀sí rẹ̀ wà ní ìmọ̀ sí kọ́tù ní oníyẹ̀ ọjọ́ yìí أي فيها تقول لك يكفرون بلا ذنب كما تقدم أنا أقول تكفير هذا يا سميرين أي شيء أنا كا أنا ما يكفي دمر ما يكفي فاي ألا أنكر جمن ألا مهم ألا أنكر كفر جمن ألا مهم أنا أنا تقول ما يكفي ما أنكر كفر جمن ألا تقول كافر وتقول جمن ما أنا مرة أقول أنا ما أنا أنكر كفر جمن ọkà àgbẹ̀wò ni àgbẹ̀wò tó hàn àdúgbò fún ọkọ tọ̀fọ́ kú bìjáde kọ̀kọ̀wárì ọjọ́ mi gbẹ́ni kúrò níta ẹni ẹkúrẹ́ ẹni ẹkúrẹ́ fún mi ní kọ̀wárì bí ẹni fún ọ̀sán náà ẹni ẹkúrẹ́ fún ìwé kọ̀wárì bí níbi ẹ̀yẹ yàtọ̀dọ́kọ̀wọ́n síbi kọ̀ǹda ìdá bẹ́ẹ̀ tún bẹ́ẹ̀ bí kọ̀wárì bí náà bẹ́ẹ̀ gbẹ́nà ẹ̀kọ́ ìbẹ̀rẹ̀ àwọn ìṣe ìta ìbẹ́ àbí àbí ìjọ́nà báyàtọ̀ wọ́n ní ìyá kò ṣe lẹ́yìn lọ́rọ̀ but ààyè fọ́nà àkàájọ àti àjọ mi ẹ̀rọ kan náà nìkan tọ́ mi àwọn kò tí jẹ́ màá ratọ́ náà mo fẹ́ mi jẹ́ ọ̀tọ́ mọ́ àbájá àbùkàbà ọ̀rẹ́ mi we are not doing àbúkàrà we are doing because of ourselves. wọ́n mú ìyá ọkọ̀ ilé ìgbẹ́ mi. أنهم يعرفون بالكبر والتعالي على العباد أدعى مبلغ أنت أنا بقى مالي أنا بقى والتعالي أتي تنتظر ماذا من مبلغ تعالي أريد أرى على العباد فيه أريد أريد من أنا لا رأيك عبد الله يا ابن الله wọ́n lè lọ́kọ̀ kò bá àwọn ọmọ fún tèmi jẹ́ lọ́wọ́ fún tèdán ẹ̀mí náà lọ́wọ́ rẹ̀ fún mi. ọkọ̀ bàtà yìí tóbi tẹ̀ mẹ́ta láyé ìgbèdè ẹ̀ǹdà wọn kàbíyèrè yàgbẹ̀rẹ̀ mọ́nà bò ayọ̀ ìgbè ẹ̀ǹdà lẹ́yìn. ọkọ̀ láyé ìgbèdè ẹ̀ǹdà wọn ẹ̀wọ́ yìí wà lọ́mọ kàbíyèrè ọlọ́kọ̀ yàgbẹ̀rẹ̀ mọ́nà wàhálà tó bí àmì kẹsí bí abẹ́rẹ́ ọkọ̀ tó mọ̀ ẹ̀rẹ́ rẹ̀ bíbí. ọkọ̀ bẹ́ẹ̀ ni ẹ̀yìn tí àwọn ọ̀dọ̀ náà kò fi bá yín nù. ọ̀rọ̀ ìjọ òun yìí lẹ́yìn àwọn náà ní kúrò ní ojú ẹ̀yìn lè lè jù ìjọ ìjọ ìjọ ẹ̀yìn. ọkọ̀ kọlùkọ̀bí wọ̀sọ̀bí ìndàbí ìtàwà ẹgbẹ́ mi sọ̀rọ̀ kí أتين بعدين هني رجع ما لا يبين ما نسمع يعني ما كمان وما هذا على كاس حوار جاي اللي بنا جانا كاس على حوار جاي أتا هؤلاء كذا جد لا ما يهمني كمان نام يمكن تيجي كذا The last one is not, ah, I have to earn another captain. I say, for positive, ẹgbẹ́ mi ẹ lè kọ́kọ́ náà láti bá mi rìn bẹ́ẹ̀ tí kàkó ẹni jẹ́ tọ́lá tí tẹ́lẹ̀ yẹ bẹ́ẹ̀ báyìí ọkọ̀ àbẹ́ mi ìpè orí jà ní. àbẹ́ mi yóò dùn náà ọkọ̀ ha ìlà ẹ̀rọ náà ní mu kọ̀wárí jù ha jẹ̀jẹ̀ náà náà wọn lọ́wọ́ náà ẹ lè kí ọmọ àwọn ọmọ lọ́wọ́ náà bóyá kàdàmà ní kẹ́mi fẹ́rẹ̀ mọ́ ní hàn lẹ́nu àtàwọn nǹkan ìjà fẹ́rẹ̀ àfẹ́rẹ́ àmì àmì kò náà ní àmì ni ó máa wá àmì èrè fẹ́rẹ̀ mọ́ hàn lẹ́nu ni bẹ́ẹ̀ni wọ́n ń lọ́dà á ń fi èrè ka ẹ̀rọ náà lọ́dà bí àtà àmì kì í ilé ìfẹ́ ọ̀tà fẹ́rẹ̀ wà ní wọ́n hàn kúmọ́ wọ́n gbé ń tẹ̀kú mọ̀ yá mi dàbí mi wà ń ń tẹ̀lé and when you put wàhálà rẹ̀ náà nù ní yàrá ìwé ìrẹ̀lẹ̀ ọ̀fà rẹ̀. káràkítà tó ń mú ó kà á mú àmọ́ ìwé kọ́ àpá ẹgbẹ́ ọ̀fà ìgbẹ́ àbí tọ́kú kọ́ndọ̀mù ìwé náà fitna ti di tafé àfitna ti tafé wọn ni muhammed nasiru nàgbà mú ẹ. أنا كريم جد أنا سا إني أه، في أنا جماعي تكثير أنا أنا رفع أنت أظن أنه كنت في البداية من العلم الشرعي أنه أنه أتى أنه ضرب فيه كأنه كتبه كفر أنه كتبه أن قرآن شرير الإسلام وهذا الكلام ana mai rayu duka ana mai rayu tabu ana mai rayu masu ko aka nuna ko wani masu ko a yi aka agawan kullatin fiqh fil qawaid al amma fi shari'a amma wani an da an ga da mun ya yi aga da ka da da zai kayan ka jahlu bid din amma wani da da amma fiqh har da kan وذلك من سوء الفهم المبني على سوء الإرادة وسوء الفهم أنا من بفهم بدينا بمعنى أمري أجاهد هذا من بفهم بدينا مثال أكثر قال أبي سوء الإرادة أي كان مثل مثل أن يجي أن كافي تملك من جوياه آية منه تجدتي فتنة التكفير محمد ناصر من lọ́n máa rẹ́pẹ̀ àwọn ilé ọ̀rọ̀ náà kàrí lọ́n bí ọmọ ìwọ̀n ako the characters of Ferrari àwọn tó rẹ̀ mú ká àwọn yẹn náà ká àwọn tó ní club agbègbè ìṣẹ́ tó bẹ̀ lọ́kà tó ní ọkọ̀ ní báwọn bẹ̀ yí kó tiẹ̀ ní ní tó àwọn ilé pọ́lìsì jẹ́ mi Ferrari bẹ̀ ní ó kúrò sọ̀rọ̀. Wọ́n àwọn ìtọ́jú kóòtù bára ẹ̀ ní láìpẹ́rẹ́ náà ní ṣẹ́gun àdé àwọn ọ̀ta wọ́n mọ̀ ní bẹ̀ wẹ́rẹ́ bá ọ̀gbẹ̀rẹ̀ ká agbègbè àbẹ̀ yìí máàlà ẹ̀ àkó ìráhó pèrè ìráhó wọ́n mọ̀ fara májúlẹ̀ ẹ̀ àkó ọdún náà àkó kọ̀rọ̀ àrùn àmọ́ bẹ́ẹ̀ táìgbà bí àkàwárì ní ọjọ́ ìfúrẹ́ yìí. ɛne agorɔ no nankankana adebɛso inshallah taala we have been paid one one four in renewed every صفة الطائفة المنصورة التي يجب أن تكسر ثوابها بكواليتي of the faith that ìjọba ìjọba àwọn ìrànlọ́wọ́ àwọn ìdílé mi àwọn ìkọ̀wé ìdíkọ̀ àti ààrẹ rẹ̀. ó ní wọn ìdíkọ̀ ìdílé ń tẹ̀lé àwọn fọ́ọ̀mù أتى أني يسمد الدلو يتشدد في الدين أتى لي أنا كما تقول أين ممن نبي أتى أيك وقفر نبي فقلتين في الدين أتى أين نبي لأن أدين بأن يؤمن واجتناب التشدد bí ọ̀sánmọ́ tó lè ní ọ̀hún tó ọ̀sán tó lè ń gbèlú ní àtẹ́yìn nínú yìí ọ̀sán yóò adé ní agbègbè fún sọ́ọ̀lù àkàǹtàǹtì one of the ìfọ̀nà ẹ̀kọ́ kílẹ̀ ọ̀hún anáyọ̀mọ́ ní ilé ní ìdílé ìlàgbègbè lọ́mọ́ra ha ọ̀sán bí wọ́n lè sọ ìdílé àmì àgbẹ̀kọ́ ní ọ̀hún ẹ̀mọ́ ní nàbìlélá àlùwàsíyà ní kàdúrà ọ̀dọ̀ náà kàmọ́ ẹ̀mọ́ ní lọ́wọ́ they are justly balanced because in mutum zakata a ga yayi in mutum ne mun daga ala kun dafu alwasitiyya aka biyo ne ya rika aka tantabe alwasiya da intifaiha ina ne ka ta iya kuriya da ya ta kuma na kan eh, abu na kana wata yadda ya biyo bidiya ina a hannun ne wannan don an haɗe ka yau ta haka da kada ya kabi na kana na kwaji na kwaɗa a fiye mai biya haɗin ya mu na mamu ya daga maha a fahimtu قد نهى عن الغلو وتشدد في الدين عجيك أن نجد إياه يا يا يا مهمم ده هو في مقياسات عشان ما أخوة كثيرا وعد ذلك من مثال بعد كل إبيان ba za su ne biyan ka an a wannan yau ba mu ta a wani kuri ta sana mu kalhawarin anan ku hawarin albullat ana ta anan nan hayi wa dalilin a ta yaga murniya wa qala bint mutalazala ma kanta iyyakum wal ghulub ad-din iyyakum wal ghulub ad-din ni arani ni hayi nan nabi فإنما هلك من كان قبلكم àkókò àlákà ẹ̀yìn náà kàkọ́ ìgbédè ọ̀yọ́ mi ìgbà náà wà sẹ́yìn ní gbèrègbèrè òkú bíi àjẹmí ẹ̀mọ́nì ní àmì níbi mìíràn rẹwà ìmùsáì lọ́gbìn mẹ́jọ gbọ́dọ̀ ní ìpínlẹ̀ àdúgbò sọ́lẹ́mà ẹ̀mẹ́gbàmù àdúgbò mẹ́rin tààgbà ní ọjọ́ àwọn ìpínlẹ̀ وقال صلى الله عليه وسلم أنتم بسلا ماكا رجلان ما تنالهم شفاعتي aka ni ọ̀gbọ̀nlọ́ náà kaka ọ̀rẹ́bẹ̀rẹ̀ àwọn ọmọ bẹ̀rẹ̀ àwọn ọmọkìyà náà ẹ̀rẹ́ ìkìyà ìmáàmù zalomi bashir ọmọkà àti ọ̀gbọ̀nwé ìmáàmù náà ka ẹlẹ́mù náà bẹ̀rẹ̀ mọ́nà mọ̀rẹ́ ọba ìgbọ̀nà wà á wà á har ọgọ́rọ̀ mi náà gaalin ìdún márùk nílùú ọmọ náà kaka ọmọ náà mi mọ́mọ́ mi وفراغ الألجام بالتحريف آه وقال صلى الله عليه وسلم أنتم سنة موقعك عليكم هدي قاصدة آه، أدوان كواني يعني داجة زناتك قاصدة مقتصد معنى المتوسط داجة زناتك إن أبناك نوعا يوم منه ولا جهر إنه أبوك أبوك تعالى من يغالب هذا الدين يغلبه أنا عمال من مرد من بابيني بابيني جيته رواه ابن عباس وفهمه إلى والهدي القاصد أي جاد سمع قاصد وكذا الهدي الغفت حيث لا إفراط ولا تفريط يعني جاد سمع أبونا كما أنا wani gadi ne ka ɗan yi ne mai iya rage zuwa aka وقال القصد القصد تبلغوا القصد القصد تبلغوا وقع أدنى كان أدنى كان ولا مكان وفيه كيفين من بها يدفن وقع وقع الكلم التوسط والاعتدال من بين جنون إلى غلاء الجفاء تصل إلى النجاة وتصيب بالجنان ورضوان أتا لا من قبنا كمن بين جابين ناتا وين لدي وين لناتا كأوان منهم وين لناتا كواعد ومن سيئة جامعين ومن لا بتسمي أوها برمي أو رجل إني الجنان الجنة ورضوان في أي مريض وقال أنت الرجل مرتها هلك المتمتعون أتمنى هلك المتمتعون الناس يعملون مجنون قالها ثلاثة كان رواه مسلم ما مسلم ما مسلم ما عنده قال النووي رحمه الله إمام النووي إن شرح مسلم شرح من سعيد مسلم من ستين تذكية يا تذكية أتى أمر المتمتعين أسأل المتعمقين مولاه نعم، كان بأسكتي الغالون مهما نعم، كان من المتجوزين الجديد ayé àpàdé ẹgbẹ́ kàná mọ́rọ̀ pé àkọọ́lẹ̀ nílẹ̀ ẹ̀kọ́ ní ọ̀pá àdùnnú pé ó kọ́rọ̀ mọ́ ìyẹn. ààrùn ọ̀rọ̀ ọ̀rọ̀ náà ká abúlé ọ̀gbẹ́ rẹ̀ bẹ̀rẹ̀ nínú ìgbẹ́ ìmọ̀n ọ̀ kọ̀ntínú pèpè bí wọ́n pa wọ́n wọ́n ti. àmọ́ ààrùn àbújá náà kọ́ ọ̀rọ̀ lórí ní ìpẹ̀rẹ̀ mi. wọ́n tún mú tòlá sọ́lá wani su kola ku fala ba ku kwaita ba masu dukkan mun ce mun ta a ne rage ba ba ba sannan rawa ya tabi da mun kai ko kwatar mana a an kuma mu ji hawari a ce ya ga wannan ka sallan ya kun ni a ji a ji sallan ni sallan ni ne tiya ai na ni ne tiya ọkà mọ àdé kìlá ní àná sọlọ ní àbá ọkọ ìfàlẹ ní ọkọ mi nù. ọ̀pọ̀lọpọ̀ àpò wọn bí mi àmì nǹkan ọ̀pọ̀ àmì nǹkan dáhùrọ̀ wọn náà àpò wọn náà wọn rọwọ́ mọ́bìlì. àwọn sọ́dọ̀ kàkà ọ̀kọ́ lọ́sọ̀lá ìtọ́lọ́mù يقتلون أهل الإسلام خوارج من الله تكون من نقوته ويتركون أهل الأوثان أنا أقول بأن الله ما تستمر أبونا نهار بلايا أبونا نهار أكبر نهار بلايا جاي باكين جهن بلاي جاي لمنا أسانا من بيكي جاي نسانا ديني أنتم تقول لك الله إن أنا أعظم كما ترون ولما معهم اللي هداه مثلهم لأقتلنهم قتل عام ومن معاد وثمود على لما عوام أنا كإذا عاد وثمود فدمدم عليهم ربهم بذنبهم فتواها ọmọ ìmọ̀ ààbò ààbò náà ọba lẹ́bù yàmú kúrú bẹ́ẹ̀ yà máa ń kàdé bẹ́ẹ̀ yẹn ọba ni. ń tún lùkà mọ̀ ọ́nà wa ni àdìsí àti buhari muslim mùtẹ́fà kò máa lẹ́yìn. ààbò lọ́fẹ́ rẹ̀ kàkúùtù bí náà kan tó ń lọ sí nínú àwọn islam ẹ̀yìn náà ètò ọmọdé yìí lọ́mọ bọ́ọ̀lù ti tẹ̀síìrì lónìí àbúkọ̀ ní àmì náà ní ẹ̀ tẹ̀síìrì ọkọ̀ ọmọdé yìí bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ وكل ذلك من لوازمه اتباع تجرباته وقتله ذلك أني تنعلم أني تنعلم كلاهما أنا ذلك ومنه إذا من يريد يقال أيكم يريد يقال أيكا بأراوة وفي الحديث أنا أقول قرار من الحديث كتكفير المسلم كقتله تكفير المسلم كقتله لكن مرفع لكن اسم ما يقولون عنه الاسلام فهو يقوم منه هذا يقول قال يوم حديث يمكن صلى الله عليه وسلم كان لو كافر كان مريض كافر بعد من تعيه وعوان لم يكن انا وهو هكذا يقوم منه وقال فيهم ايضا صلى الله عليه وسلم وكنت من ولك عنه يتعمقون في الدين حتى يهرب منه كما يهرب السم من الرمية أتى نرى من الله النبي فوضى فهنا نعم فوضى أتى نفسه هنا كتا ترى كتا يأتى بعضا رواه أحمد والمعاصم وصحاب الألزام في التحريم وقال صلى الله عليه وسلم أنتم يقولون بعد ذلك إن فيكم قوما يتعبدون حتى يعجبوا الناس أطعموا إما عملوا على عملهم كم يعنيكم إما عملوا بعد فيه ده كده يقول اه انا من كار اباده انا من مثلا ويجيب من جدا جدا من بيتا من ده ما يمكن انا بعد لكن ده ده انا انت فلان كان يمكن من الدين كما يمكن من الرمل ومن أتينا بني آمن كي أتم يتهون فيك أخرجه أبو يعلى وفي سلسلة صحيحة حديث 1880 من كفاية نعم أهل الحديث وأنا أجر الناس أمي كما آه إذا كان حديث أنا أتوقع بكي أتى يعنف بن ابن عبد البكر عن أبيه أن النبي صلى الله عليه وسلم مر برجل قادم وهو ينطلق إلى الصلاة فقر الصلاة فقبل الصلاة ورجع إليه وهو قادم نعم. فقام النبي صلى الله عليه وسلم قال من يقتل هذا قلت من آه، آه، آه، صلى الله عليه وسلم أنا أنا فرمي في ذلك في مرمى ما قفلا أنت من ما قفلا يدك قفلا جزء من الرجل في كعمة أقام الجميع إليه بالكفر فقام النبي جزء من السفن لما الجميع فقال بك من يقتل هذا وما لا يقال منه أو ما يجمع ده يقال منه فقام الرجل أقع لما رأيك ما يهدمون فهجر عن يده فاختار سيفه وهجه لا هنا مجموع لازم أنت وأنا مثلا بقت ثم قالت خطا يا نبي الله ما يا النبي يا مريم بأبي أنت أنا تقول لا تحنهم أيوة، أيوة، انت مني كيف أقتل رجلا ساجدا يشهد أن لا إله إلا الله وأن محمد عبده ورسوله قلت له أيوة، كما هناك ايه كده كده ده مشهد ان لا اله الا الله ده مشهد من رسول الله ثم قال من كل من تدعي من من من يقول هذا انت ما راهم ما فهم فقام رجل هنا رجلا فقال لك انا قومي ما <laughs> فحصل عن ذراعيه واختلط فوجه لهذا مكة أبدت يده فقال يا نبي الله كيف أنت رجلا ساجدا يشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله ọmọ yàrá kò bá nù ọlá àtọmọ náà fún ọtí náà ọlá àtọ ọmọ mi yàrá ìgbẹ́ ọ́ nítorí mi ìyá jẹlẹ ìyá méjì ẹni náà àwọn ọ̀gá àkútọ̀ lọ́wọ́ ẹlẹ́ni mọ̀tọ́ náà nítorí mi èkó ọ̀kọ́ọ̀l nàbí ìfọ̀sọ́lọ̀ náà mi ìṣẹ́ ọ̀húnlá bá àtàǹkà yẹlẹ́bi náà ti di yẹ́bi. máa ṣe mọ́ ìyẹn ọ̀hán ìrora máa fi hẹ́kù lọ́ọ̀ وعام يوم لكان أول فتنة وآخرها كتير ما كان من هم كده أنا هم يزيد بطاف على الله أنا هم كل يزيد فيه يكون هنام حديث عن أخرجه أحمد نعم أحمد ده دولار وهو مجرد في السلسلة الصحيحة حديث سيسة على فاجة من انتفاعي أنا بني أنا ما يجيب تهواري جامع ومعنى الحديث الذي يرويه أبو سعيد الخدري أتعلم من حديث موسى حديث أبي الجبريل دوا أن أبا بكر جاء إلى رسول الله صلى الله عليه وسلم فأبو بكر رضي الله عنه أو كنت صلى الله عليه وسلم فقال بك يا رسول الله أنت صلى الله عليه وسلم إني مررت بواد كذا وكذا أهل أبي الله لمن يفره فإذا رجل متخشع حسن هيئة يصلي جمعتي كان من هنا كان أو فقال الله النبي ده من فإما بني تقتلني ما هو قال ماذا تجد ذاك أنت فذهب إلي ببكر ده بكر مثل فلما رآه ده بكر على تلك الحال من بتعام جاك فلا إن مهمني كرما أن يبتلى دوري كما فرجع إلى رسول الله صلى الله عليه وسلم بين رسول الله وسلم فقال النبي لعمر يمكن لك يا عمر عمر فقلي عمر ما ما نبع ما نبع له فذهب عمر بما يرى فرآه لتلك الحال التي رآها ببكر bẹ́ẹ̀ ni bùkà ẹ̀rọ ìdíje náà ìwé náà máa kúkọ́ náà gbígbé náà bá kàwé àwọn ìlú ìlú ìjẹun. قال أنا بدي بدافع فكرنا أن يقول ثم يريدك مروا فرجع ده نزل فقال بك يا رسول الله يقول صلى الله عليه وسلم إن رأيتني يصلي متحشقا فقررت أن أقتله ليه ليه كأن من غير من يريدك يا رسول الله إن يكون كموان kọ́ọ̀lá tó tó yá àlù ẹ̀ àlù ọ̀rọ̀ pẹ̀tẹ́ ìgbàfọ̀ kéde náà mọ́ kọ́ọ̀lá ọmọdé ìdìbò kò fàyà àdàlù ọlọ́mọ́rọ̀ ìdíje náà bí ọmọdé ló kúkú ẹ̀rọ فرجع علي بدل ورمي وقال يا رسول الله وقال ما هو صلى الله عليه وسلم إنه لم يرى وانتم سلم وانتم ميري فقال وانتم سلم إن هذا awere wani kona wannan ya kuma e e e bihi a tafajan wannan muka wani a tafajan na wani ya qur'an alquran ajinin ayat alquran ke yasara la yajri taraqin amma alquran ne aka ina da dare ne kiyan ne kiyan ne yamrukuna min ad-din yani ba ko na dini kama yamruku sahm min ar-rumya anan kuma yaka akita to on akita to makita a ijiye ce ثم لا يعيبون فيه عن أمرا وفيه نبي من أمرنا هذا حتى يجد السهم في في فوقه أدرك torí ti ọ̀ọ́lẹ̀ ìrànlẹ̀ ọ̀sán náà ní kó bá rẹ̀ ẹ̀dá náà ó fèsì kọ̀ ọ̀rẹ́ ọ̀rẹ́ máa jẹ́ ẹ̀mọ́ lọ́jọ́ ẹ̀rẹ́ wọn ẹ̀mọ́ nínú ọ̀nà ọ̀rẹ́ mọ́bí nìkọ́ wa ọkọ̀ gbọ́ rẹ̀ ọ̀ọ́lẹ̀ ìtàfájà ní pàpẹ́lẹ́ ẹ̀rẹ́ mi ó wà من شر البرية أنا إن سفرنا بتكون بريد إن دين أرجه أحمد إمام أحمد بدايا قال الألباني الألباني بعد إسناده حسن ما ده مجال بره في سلسلة آه، حديث الصحيحة في 5 في 259 فكأمل إذا فيها كلام tàtàmàl ọkà ìrẹsì ndí ẹ̀hún ni ẹ̀mí mímí ẹ̀hún ni àti rẹ̀ nìkan ni àní ń jẹ́kọ́ tí wà ẹ̀ bí sábà bí gbòmí gbòmí ẹ̀ bí ẹ̀mẹ́mẹ́hìn ọ̀yọ̀kọ́ ẹ̀mẹ́mẹ́hìn náà yà mẹ́ ọ̀nà ń jẹ́kọ́ tí wà wọ̀tọ̀ṣẹ̀ gbódò ló ń ti bí àtọ̀ ìmọ̀ ẹ̀kẹ́ kápẹ́mọ́ yìí lọ. ìdáhùn yóò ń kó abu da sai riga kwana ko aya zai yi yi ana ko sai ka haka nan nan ne wannan nan oka ومن الأدلة على استهزاء التنفير